الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مدين له ومن يضلل فلن تجد له وليا مرشدا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 يصلي لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين لين باتي أن الله سبحانه وتعالى ọba tí ó tún kọ́dàr kémi àti ó máa bẹ lórí dáadáa òun náà lọ́ba tí abẹ mi jẹjọ eléyìí tó súnmọ́ wa yìí pé ó jọ jimá jẹjọ mọ́tẹ́ lọ́kọ̀ òkú fún wa ó dẹ́gbà bẹ́ẹ̀ kémi àti torí pé gbogbo ẹni tí ń bẹ lórí ilẹ̀ tá a dìjọ ṣe jumá jẹjọ gbogbo akọ́là ń bẹ lórí ilẹ̀ báyìí ọba tó sẹ́mi àti ikú dàsìkò yìí abẹ ìṣẹ́kù wájú jẹ́ nítorí ìṣẹ́ ọlọ́run ó wá bẹ gbogbo ìṣẹ́yẹn máa fi sẹ̀mí ayé tí máa fi rà àwọn ọba dáadáa mọ́tàjú rọrùn fún wa jẹ́ká pàdé rẹ̀ lẹ́ni ìyọnu ọ̀la ìsọ̀méjì rẹ̀ ọlọ́run atọ́rọ àlékún ìkẹ́ àlékún gẹ̀ mú ànẹ́bùwà Muhammad àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ojú pọ́nà rẹ̀ títí sálífì àmọ̀tò dé abẹ mọ́yọ̀wá náà kó nù kẹ́nà ọlọ́run abẹ rẹ̀ fún wa ẹ̀yin ọlọ́run sí kún wa ibi tẹ̀kù ọ̀pá mò Islam ìpè ìpáyà ọba dẹ́dà òdọ́wọ́ wa eléyìí jẹ́ ọ̀nà kan ṣoṣo àbáyọ kan ṣoṣo tá a fi lè ṣàṣeyọrí lórí rẹ̀ torí àdéhùn ọba dẹ́dà ni wípé wà máa ń yẹ ó ní gbogbo ẹni bá lè páyà òun tó lè tẹ̀lé àṣẹ òun tó lè jìnnà sí mọ́ṣẹ́ òun kí lọ́ba ṣe gbogbo wàhálà tó lè kojú wa láyé kóró tìmọ̀ bá àmà kojú ẹ̀ ọba dẹ́dẹ̀dá ayé pẹ̀lú challenges rẹ̀ ni àmọ́ náà àbáyọ kankan ṣoṣo tá a ti lè rábàyọ lórí àwọn ìpèníjà wa òun náà ni ká máa bẹ̀rù ọlọ́run ká máa tẹ̀ láti ọlọ́run ní gbogbo tá a máa ma bẹ́ẹ̀ ni rẹ̀ kábẹ́ jìnnà sí aláwọ̀ ni aláwọ̀ máa ó máa kò wá fi máa bẹ́ẹ̀ rìzíkì omi gbogbo sáǹfẹ́ lóore tayé ọba ó wá ní wà mẹ́yìn yẹ tawakkal ala Allah ẹ̀yà máma dájú pé gbogbo ẹni tó lè sinmi yóò pàdé ọlọ́run ìyọnu òun bá lè gbára lọ́lọ́run nìkan wà mẹ́yìn yẹ tawakkal ala ẹni tí ò bá gbára lára ẹ̀ gbèlè pé gbára lé nǹkan ní ìtòyàtọ̀ sí wa ta'ala ọba òun náà lè ta àpàkọ́lé rẹ̀ ní inayatul islam bil hutratil muslima ìmójútó ìlákàtí ṣẹ̀ríà islam ọ̀nà ìgbàlùsẹ̀mí ayé wa nípa ẹbí ìdílé ìbágbé lọ́kọláya ojú ní islam fi wò asọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀mí jẹjọ gẹ́gẹ́ bá a ti ń ta fún ilẹ̀ fún wa níjẹjọ ni pé la tasluha al muslima àwùjọ mùsùlùmí ìlàlàáfíà àṣeyọrí ò ní pé fún àwùjọ kan àyàfi tí ilé ó dá ilé ọ̀dẹ̀ lè dá àyàfi tí lọ́kọláyà tí wọ́n jẹ́ bàbá àti ìyá tí wọ́n fẹ́ra wọn lọ́nà tí ìsìlámù là kalẹ̀ tán bá dá táwọn yẹn bá dá omi tí ó ti tí ó jáde nínú ilé yóò dá tí tó nínú ilé wa bá ti dá àwùjọ wa ó dá táwùjọ wa dá stéètì ó da tí stéètì bá da orílẹ̀-èdè ó da tó túmọ̀ sí pé ẹ má jà ṣe èméjì lórí ẹ̀ gbogbo rìsọ́ọ̀tì tẹ rí káàrí láwùjọ wa ó ń bẹ́ ń tí ń jáde láti inú ilé bàbá ọlọ́mọ kan tó lọ́yàjú ẹ padà sínú ilé bàbá ọlọ́mọ kan tí ò ní tìjú ẹ padà sínú ilé bàbá ọlọ́mọ kan tí ò ní bùdókò ẹja padà sínú ilé torí pé àwọn kan ni wọ́n tọ́ bínú ilé bá bẹ̀ bá sọ dá bí ò dá ọrùn ẹni ó dá láti wò bó ló ti dá àti lélà àti máa ti kẹsàn ọ̀rọ̀ bí eléyìí ni ti ọ̀rọ̀ tó ti pẹ́ eléyìí tí àwọn ọ̀jọ̀gbọ́n Yorùbá tí wọ́n máa ti fi ọ̀rọ̀ fún wa ẹ̀yin arúgbó Ọlọ́run a ti wá padà wípé ilé ìta bá fẹ́ kó dá a jẹ́ pé a gbọ́dọ̀ mọ́ lórí foundations eléyìí kó dá foundation méjì láti lélẹ̀ fún adéjẹjọ foundation àkọ́kọ́ bọ́ọ̀mà láti state ẹni sọ́lá Rome ó ní a'udhu billahi minash shaitanir rajim wa min ayatihi nínú àpẹẹrẹ táàbù mọ̀pọ́ba dẹ́gbà ló dá wa oṣù yẹ ká máa ṣe àánú tó ṣe fún ó ló ń dá fún wa lára ọkùnrin ajẹ́ pé gbogbo àwọn fi ń ṣèyàwó yẹn ara wa ni wọ́n ti dá wọn. torí pé ọlọ́run dá ìyá ńlá wa àwáwù lára قل وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء látara àwọn méjèèjì lọ́kọ́ abótiwájáde tó túmọ̀ sí pé gbogbo ẹni tẹ́mi àti yín fi ṣèyàwó àtẹni tí ó sì níyàwó tó ní òpà fẹ́yàwó ẹjẹ́ àlọ́mọ̀ wa wá bí wa jẹ́ obìnrin ara ni ti ọba aláàánú wa lè tẹ́sùkù ní ilẹ̀ ìhà àtàlàyé pa àsúkínà kí ló ń pè ní ìsúkínà àkọ́kọ́ ní ìfọ̀kànbalẹ̀ a lè pe ilé ní ilé ọ̀sì tí ilé bá lè dìṣáàjì róòlù rẹ̀ kí la fẹ́ wá nínú ilé n tó yàn wá nínú ilé lè rí ìta gbà mí àmọ́ n tó lè rí ìta n tó lè rí nínú ilé kò lè rí ìta tó bá mọ́ra lára ẹ̀ ni pé ó rẹ̀ mo fẹ́ lọ sinmi ẹ̀wò ìgbọ̀lé a jẹ́ pé dáwọ́ ti lè lè plé yẹn kílé ò bá ti lè ṣojúṣe yẹn kì ọba dẹ́dà ò wá sọ fún apára ògiri la fẹ́ lọ bá nínú ilé tálá fẹ́ lọ bá nínú ilé obìnrin tálá lọ bá nínú ilé ìyàwó tá a fẹ́ ní sùlọ́kà bí àfàyè ọba ìtẹ́sùn ní ilẹ̀ ìhà ìyẹn ni pé àyè tẹ́sùn sinmi tọkàn yóò máa balẹ̀ tẹ́rù pété bá dàgbà gbolẹ́nẹ́rì sáyà sí inú ilé ni ọba dẹ́dà wà á fi mọ bẹ́ẹ̀ oníwájà alábẹ́yìn náà kún mọ́ wá bẹ́ẹ̀ ó wá ní inú tẹ́ẹ̀fì lè gbádùn lé yẹn kí lè yóò fi jáyè sínú fún ẹ̀mí di ẹ̀ka méjì èmi àtàwọn obìnrin àtọkùnrin wa kí lámì alimawadà edufáńlọ ìfẹ́ òdodo ẹ má jẹ́ ká tanra wa gbogbo jọ́tíjọ́ láàrin lọ́kọláyà tóbìnrin bá sọ fún yín pé kò sí ìfẹ́ mọ́ ẹ má dára yín láàmú tí ọkùnrin bá ti ní kò sí ìfẹ́ mọ́ ẹ má dára yín láàmú eléyìí jẹ́ nǹkan tó jẹ́ pé àwa nàtà àti àṣìbí àdá ìmẹ̀kú lẹ́yọ̀ gbogbo gbàlámú ń gbọ́ wípé àní kò sí ìfẹ́ mọ́ obìnrin bá ti ní òsì ìfẹ́ mọ́ ètètè jìnnà torí pé bẹ́ẹ̀ bá múra ìkíní kejì wọn gbẹ̀rẹ̀ ara wọn lógbòdò ẹlẹ́kẹta bẹ̀ ń tí ó máa sàárín wọn jáde òní bá torí sọ fún ìtẹ́kọ̀ọ́ sí kí ni kò sí ìfẹ́ mọ́ torí kí ló fà ìpìlẹ̀ ńkọ́ba adáda gbé kalẹ̀ ni pé jàhálà bẹ́yìn náà kún màá wá dà ìfẹ́ ní tilẹ̀ àríra bá ti jẹ́ pé kò sí ìfẹ́ mọ́ wàhálà ni ìbéèrè tá a ni pé kí ló fà sí òjò sí ìfẹ́ mọ́ àwa ṣiṣẹ́ lọ́bí yẹn ibẹ̀ là ń lọ lónìí wọ́n ráàmà tó bá ti jí ìkíní kejì wọn ò ní feelings kò sí tíárì ráàmà ò lánú tí ìkíní kejì wọn ò bá ti ní feelings tí ò ti ní passion tí ó bẹ̀ ti ní affection fẹ́ni kejì náà wàhálà wa àwòrán àmà ìyẹn ni pé a gbọ́dọ̀ láàánú ara wa pé ha ọkọ mi fẹ́ dé dé dáná fún ìyàwó mi ha yóò ti máa retí mi dé ìdìbò máa lọlé ráàmà nù ha yóò bùkátà kí ni ìdí ń pèsè ẹ fún rámà tí ò bá ti sí rámà àjẹpẹ́ ìgbàgbé rẹ̀ tẹ́ ẹ bá wo méjèèjì àlùmọ̀wọ́sà wà rámà yìí tá a máa ní fún láàrin lọ́kọláyà eléyìí tá a lè ní fún àtẹ́dìjọ bí wa á ní fún ìyàwó wa kí àbúrò wa bá béèrè nǹkan yíṣẹ́ bọ̀dá mi ẹ̀ẹ́dàkùn ọmọ yín wọ́n lè tú kìíní kankan owó wọn dàbí adúlá mọ́ mi lówó tí àwọ wa bá pè wá dáadáa tó bá ní ọkọ mi mo sì fẹ́ ra bàtà kan á sì fún lówó kí ló pé wá ṣe yẹn mọ̀wá dà ìfẹ́ eléyìí tó jẹ́ pé ìfẹ́ kì í ṣe pé wọ́n bìjọ bí wa ìfẹ́ pé mo fẹ́ bàgbé wà rọ́ àmọ́ tí o bá ti fáàmù èké la jẹ nílé lónìí ẹ̀wù tó bá rí wọn wáwò ní kẹ̀kẹ́ kò fáàmù mọ́nù. ìyẹn ní sẹ́ ẹ bá ti rí tí ọkọ ń pé nǹkan ṣóun tí àwọn ń pé nǹkan ṣóun tí kìíní kejì rò pé ẹ̀wẹ̀ mi ń lọ bí o tó bá ti kọ́kọ́ ń láàrin méjèèjì ẹ bá lè wò ni ó lẹ́kọ̀ọ́ mi yẹ gbogbo bá bẹ́ẹ̀ ronú pé gbóni wa ẹ̀yẹ́ ń sìn ọlọ́run a rí nínú tá a àwa rò pé ó dáa lọ́pọ̀ ìdílé ìta nígbà àwa manage rẹ̀ bébì kan àwa rí pé ìkíní kejì wọn sọ wípé aláwọ̀ tù dànù àwa rò pé aburú tó lè máa àwa yóò bá ní àà ah, o bá sí rò ó ìyẹn túmọ̀ sí ẹ̀sọ́ fóbìnrin kóró dáadáa ẹjẹ́ àsọ fọkùnrin náà kóró dáadáa torí pé ìjọ tí kìíní kejì bá ti kọ́ra wọn ẹ má jẹ́ nìtẹ́ wọ́n ti gbé sáàbù léra wọn lórí nù torí pé you are putting yourself for people to evaluate you for people to mind find a findings about you kí ló fà tó fi kọ̀yàwó rẹ̀ kí ló fà tó fi kọ́kọ́ rẹ̀ ọkọ mi ò wá dá wọn ò wá ṣe dá àwọn yòókù mọ̀ wọ́wọ́

gbogbo ọkùnrin tó bá ya àwọn obìnrin ò lè gbélé torí pé nítorí bá bẹ́ẹ̀ sọ fún wa ni pé lu ẹni kọkùnrin ó ná nǹkan fún bó bá ti fún wà mọ́ kúndínlá alẹ́ yìí rìsìkò gbogbo ẹni tó bá bá dá kò pọ̀ púpọ̀ wọ́n ní tó túbẹ̀ sí wípé a gbọ́dọ̀ sọ́ra dáadáa kí làwọn eléyìí tó wá lágbára jù tá a mẹ́nubà níjẹ̀jọ́ lórí àwọn kí ni consequence tí máa tẹ̀lé divorce òní wípé ilé òpàká ọ̀tá ó gba àwùjọ gbẹ́yìn eléyìí tó wá lágbára jù tá a experience láyé lónìí kìí ṣe nàìjíríà nìkan òun náà ni single mother a single mother tó bá ti di pé single mother bá ti wá káyé ẹ dákun ọjọ́ ọ̀la wa bóun ni ó ṣe rí ìbéèrè yẹn ṣé kálukú padà lọ́lé wọn àwa tá a bá lárúgbó

táàbà wa lè rọ́jú lówó ọmọ ó yẹ ká lè rèrè ọmọ ọmọ táàbà ti wá rèrè kí ni wàhálà wa lórí pé àlè rẹ́ni tí ó sọ wa àlè rẹ́ni tí ó kún wa wípé a ah, bàbá mi kí lẹ fẹ́ jẹ ìyá kí fẹ́ jẹ kálukú ọ̀fẹ́ fọmọ tọ́ba gbélé tẹ̀tún máa ní lọ́ọ̀kì díẹ̀ máa ní lọ́ọ̀kì díẹ̀ you need to obìnrin máa ní lọ́ọ̀kì jọkùnrin lọ kí

tó bá ti dé kọ́ bá ti ráre bóòlù àwùjọ rẹ̀ ṣe rí àti aláàkójọ tó mọ̀ta àmójútó wa eléyìí ni díẹ̀ tí mo fẹ́ dá fún wa nínú àwọn kata mẹ́nubà níjẹ̀jọ lónìí pẹ̀lú yọ̀ǹdọ̀ba àwa fẹ́ kí ló gbé kí ló fà á tí ó fi di pé mọ́ nǹkọ́ ó di tọ́rọ́ ó di pé nǹkan eléyìí tí ó fúyẹ́ pàtàkì jùlọ lóbìnrin anábìnrin ayélujára àti ìdíkí àtọ̀lọ́ ọlọ́kùnrin máa bá wọ́n fi gbogbo obìnrin tó bá sọ fún ọkọ rẹ̀ pé kọ̀ mí. nígbà yìí bá sì tí ò sí di pàtàkì tíṣà kò ní ẹ wá wo gbogbo obìnrin kí ni ṣé ń tọ́kọ ẹgbẹ́ rẹ máa ń ṣe kílẹ̀ màtí ń béèrè kọ̀ mí ń sọ. wọ́n wá máa sọ pé lágbájá wọ́n ti kọ́ lẹ́kìnní yóò wá máa kọ́ sípò ọkọ rẹ̀ láti kọ́ lẹ́ẹ̀kejì tó fi sílẹ̀ lẹ̀ sẹ́ẹ̀mọ sí wákàkiri sàdáàkì ló tún fẹ́ gbà mí lọ́dọ̀ ọkùnrin rẹ̀ ayé rẹ̀ sì gbàjẹ́ pé kò ní ẹni tí ó sọ lọ́la. ìyẹn túmọ̀ sí pé tọ́láàkì yìí dàìbọ́ọ̀sì ó pọ̀ dàìbọ́ọ̀sì mo ṣàlàyé fún wa òun kẹfẹ́ kùn bẹ́ẹ̀ ni náwó fi tọ́láàkì ìyàtọ̀ wa bàbá ní máa kọ̀yàwó mo ṣàlàyé bẹ́ẹ̀

àfàbúrò rẹ lẹ́lẹ́ àmọ́ wọ̀ lọ́sọ̀kọ̀ rẹ̀ lọ́la. torí pé ọkùnrin gbọ́dọ̀ ronú ẹ wo Allah subhanahu wa nígbà tí ó sọ̀rọ̀ akọ̀ra wa lẹ́lẹ́ bóòlù ẹ̀mọ̀ tó sọ. ó ní fábù àsúwò hákàmẹ́ mímí àlìyí wà hákàmẹ́ mímí àlìyá ìrìbá wọ́n mi pín obìnrin àtọkùnrin tọkùnrin yóò bá tiẹ̀ kọ́kọ́ lẹ̀lẹ̀ yóò kọ́yàwó lẹ̀lẹ̀ ẹ̀wọ́ ọ̀jọ̀gbọ́n àwọn kan tún sọ́jọ̀gbọ́n àwọn kan tún sádájọ́ min ali yìí ẹ má dé jẹ́ pààtì kan ní ó bìsáìdì pé ẹdín wọn lọ ẹdún jẹ́ two part la máa fi sọ fún wa tá a bá fẹ́ ṣe ìgbéyàwó inú mọ́tíláṣí yóò gbà wá fún ìyàwó àmọ́ bá dijọ́ tí wọ́n tùká àmì tó náwó bí ẹlẹ́dà níjọ́ tá a ṣe ìgbéyàwó rẹ̀ ní ẹ̀wọ̀n láwọn òráyè àwa tá a sọwọ́ papọ̀ àwa ń gbọ́ páàrin ogun àti dìde fábù àti wàhákàmẹ́ min àlìyí wàhákàmẹ́ min àlìhà ẹjẹ́ ó tẹ̀ fún ẹni tí ń ọkọ ẹjẹ́ ó ọkọ ìyàwó lójú wípé wá o ló pè wá o ìjọ tó o bá ní bákẹ́ pẹ̀lú ọmọ yìí dẹnu wọn ká ọ dẹnu wọn bá ti lè kọ́ ọmọ ìjà tẹ̀lé ọ fúlàní bàbá bàbá lójú jẹ. bàbá àti hẹ́kẹ́mẹ́ mi nà àlìyé wà hẹ́kẹ́mẹ́ mi nà àlìyá wọn ìrì iná ìsìláhà táwọn méjèèjì àwọn ọ̀jọ̀gbọ́n méjì yẹn adájọ́ méjì tó bá ti rí pé kò sọ ìwà kékeré láwùjọ bẹ̀yìn náà mọ̀ tọ́ba ti gbèrò dáadáa wà láọ̀rọ̀ òkun àpapọ̀ irọ́ ló méjèèjì náà iná méjèèjì. Àtẹ̀lẹ́bẹ̀ ọlọ́run ọ̀nà tó àmọ́ obìnrin a máa jẹ́ kí ìgbéyàwó glace torí pé yóò máa tètè rẹ̀ mọ́lẹ̀ nígbé ọ̀sà ti sùúrù jẹ́ ọ̀sà ti sùúrù jẹ́ wọ́n máa ṣe sùúrù yẹn tó náà fi rí táwọn náà rí.

èlò lẹ́ ń gbà lóṣù nígbà bá délẹ̀ ẹ wà á rí i pé bó ṣe lágbára mi ní ṣe ń ṣe àmọ́ kí ló fà á tó jẹ́ pé wàhálà ìṣepọ̀ òun ẹja sọ́ọ̀dì lọ́kọ̀ ọkọ ó kéré díẹ̀ tẹ́ ẹ bá gbé kalẹ̀ ní hundred percent tó ti yé seventy five percent ni mo fẹ́ kọ́kọ́ lẹ̀lẹ̀ three thirty five or twenty five percent rẹ̀ lẹ́ẹ̀rí ọkùnrin tí ó sọ pé mo sọ fún wa níjòkó ìjòkó kẹta lọ láàárín ọkùnrin tó fẹ́ kọ ìyàwó méjì kalẹ̀ àti táì mi ò gbọ́rù rẹ̀ gọ́ọ̀rù pé àbí pé a sì wà láyé àbí mò ń sùn pé kọkùnrin kó ìyàwó méjì bẹ́ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tó wá rí bó ṣe rí ọkọ kọ́ ló mẹ́jọ wọn wá ìyàwó kan ló wá mú ẹjọ́ ọkọ rẹ̀ wá wípé ọkọ ń fẹ́ kọ òun òun náà ṣe fẹ́ láti kọ́ àbá pé ọkọ ńgbà tó kọ ọkọ kalẹ̀ ọkọ ní good and fine ó lọ́tọ̀ mi fún owó tẹ́lẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ṣe pé inú òun dùn gbà tẹ́rí omi kankan lónìí òun àti ìyàwó tó wà ní ẹ̀rọ méjèèjì ń fẹ́ kọ̀ wọn

problem tó máa bẹ́ẹ̀ tẹ̀mí pé tóbìnrin bá ilé kọ̀ọ̀kọ́ gbogbo ọmọbìnrin tí ń bẹ lábẹ́ rẹ̀ wò lè ní ibùdókọ̀ àbánú ọlọ́run torí ọ̀rọ̀ mo fẹ́ wá o lè dà láàmú o o lè dà láàmú rárá a ti rọ́pọ̀lọpọ̀ obìnrin ìyá tó tẹ̀ lọ́pọ̀ rẹ̀ pọ̀ fún kọ́kọ́ bẹ́ẹ̀ ní sábà rí bàbá ò ní gbà wípé rárá ìṣojú mi bàbá ò ní gbà a ti bàbá kan ọ̀nà rẹ̀ jìn torí àsìkò díẹ̀ àwọn tí wọ́n pé bàbá ọmọ yín lòun fẹ́ kọ́kọ́ bàbá ní kì í ṣe èmi kọ́ ní ń bá sọ bó ṣe jẹ́ pé ìyá tó tẹ̀lé wa náà ẹni rẹ ni bẹ́ẹ̀ mo mọ tí pàdé ẹni rẹ ni tí pàdé irú ìyá náà dáadáa rí apá obìnrin yẹn ní tàná nínú àwọn ọgọ́rùn ọdún mẹ́ta tó lóore lórí ilẹ̀ ìyá ní èmi iṣẹ́ tí bàbá rẹ̀ ẹ máa gbọ́ iṣẹ́ tí bàbá rẹ̀ ni wọ́n á jẹ́ fún mi pé àwọn ò lọ́wọ́ sí kò tọ̀ mí ó ní iṣẹ́ kò sọ pé èmi ó ní iṣẹ́ tí bàbá rẹ̀ ni jẹ́ fún mi pé òun àtọ́ bàbá ọkọ àwọn òṣèlú àwọn ò lọ́wọ́ sí ó yá bọ́lá ọmọ yẹn ó gbà lọ àwọn tá a lè ti dẹ́kun àwùjọ yìí bẹ̀kí mọ́ bá tẹ́ ìkẹta ẹ̀mọ́ wa kí ló bá ń fa wàhálà wọ́n bẹ lóṣù mẹ́fà wọ́n bí ẹ̀mọ́ rẹ̀ kì í ṣe pé tó pọ̀ máa sọ máa láìsí sínú àpọ́ǹtì tó lè dé mélòó kan alákọ̀ọ́kọ́ ni sùúrù ní kìíyàr kéyìn ó mẹ́tẹ̀ẹ̀ta pátínà rẹ̀ dáadáa ó lẹ́mìtá ń sọ pẹ̀lú àwọn ọkọ lónìí àti àwọn ọ̀dọ́bìnrin àtọ̀dọ́kùnrin orí pọ́mọ́ ń gun rọ́bà rọ́bà ó ti àwa ti rí experience ẹ̀ dáadáa ẹ̀ẹ́n lágbájá lówó fẹ́ mi ní kò sí wàhálà gba nọ́mbà ọmọ kó bá ń kú rẹ̀ sọ̀rọ̀ ìjọ láti rí òtù ìjọ tí obìnrin bá ti sọ fún ọkùnrin tó tẹnu kọ́ wípé ẹ bá àbúrò bàbá mi sọ̀rọ̀ tó bá ti lè gba fóònù tó ilé pè ẹ mọ̀ kó fẹ́ fẹ́ àmọ́ bá ti bẹ wà wà wà wà wà ìdáwọ̀ lára bẹ̀rẹ̀ wọlé lẹ́yìn ọ̀rọ̀ yóò ní o wa lóbìnrin lónìí àwọn ọ̀dọ́ lọ́kùnrin lónìí àfẹnitọ́lọ̀ bá pa àwọn onímọ̀ ẹ̀fẹ́sẹ̀ omi dáadáa fọ́ọ̀ náà dáyàn mọ́ ni ẹni tí ò dára rẹ̀ mọ̀ tó lé fẹ́rẹ́ dọ́kọ̀ ọkùnrin náà gbogbo gbọdọ̀ sàlàyé fún aríjẹjọ kálukú fẹ́ káàmù ara wọn kálukú fẹ́ káàmù ara wọn kò fẹ́ fi ìwà ó fi bàpò àmọ́ tó bá ilé gbà káwọn òbí rẹ̀ ó túùsì fún ẹ̀rí báwọn yóò ṣe ẹ wo lánàá kí ni wọ́n ń pè lálárìnà bọ́ọ̀lù ìyàwó tànáṣe láàṣì alárìnà ni ó kí lálárìnà ó ṣe alárìnà ni ó lọ wá ilé ìyàwó yóò lọ wá bílé ọkọ pé a ah, ìyẹn dáadáa ní kódà ó kó òǹdó ni màmá rẹ̀ ti ń tajà kíní kan ní iṣẹ́ tí bàbá rẹ̀ ṣe ọmọ ìdílé báyìí ni báyìí ni wọ́n bí ọmọ ìyá bí báyìí ni ṣe òyà òní ò lọ sí bọ̀ àmọ́ Facebook ni o Facebook ó tiẹ̀ tó Facebook tó jẹ́ tó fi wọ́n ya fọ́tò fún ọ lórí kí ni ọ̀fẹ́ ìyàwó nu fọ́tò ọ̀rọ̀ rẹ̀ tàbí ẹni fẹ́ tó rẹ̀ jánu omi ẹjánu omi bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìyàwó nu fọ́tò wọ́n pàdé ara wọn àwọn kan tó ti jòkó ní ìnira làwọn fi ń rówó àwọn pera wọn ní gúrùpù kan àwọn matchmaking group àwọn kò pé tó bá nídìí ìyàwó consult àwa tó bá nídìí ọkọ consult àwa ṣé n táwọn náà fi ń pè níyàwó kí n bẹ pẹ̀lú wọn. two ways yàrá is a great mistake ìfọkànlá ìwé ìrẹ̀ ìyẹn ni kẹ́ ẹ wá rò pé ah

Ànábì ni adúlọ bọ́ọ̀sà ilẹ̀ ha tó fi wò dáadáa tó fi wò. Báwo bá máa wò sọ fáwọn ọ̀dọ̀ máa ń mú ìdílé yín kábẹ̀ wọ́n ọmọbìnrin pé ẹ̀dá kò sọ máa lé ní ìtumọ̀ rẹ̀ pé àmọ́ ẹ̀ ṣèwádìí. Gbogbo bàbá bàbá wa bá wa láti béèrè nípa ọmọ kan, ó máa ní ìṣe àwa lákàtà wa, àbí tájọ́ làbàgbé wa dẹ́gbẹ́ ní káṣọ òdodo fún wa. Ìfẹ́ á màmá rẹ̀ yẹn dáadáa náà, àmọ́ bàbá rẹ̀ lè díẹ̀. Á ah, ọmọ náà ọmọ dáadáa ni, àmọ́ kò sẹ́ni tí ò lè bú. Wọ́n ní láti sọ Ah, ó mọ̀wé tó bá tẹ́ tìwé ni ó mọ̀wé rí àà ah, kìí gbọ́ kìí gbà ìgbà torí pé wọ́n bí ẹni pé ẹ̀dákù kílẹ̀ mọ̀ ní kílẹ̀ kílẹ̀ mọ̀ nípa rẹ̀ tó o bá bí ẹ̀ oníjà ti sọ tó bá bí àmọ́ ẹ̀ gbogbo ọ̀dọ́ tó fẹ́yàwó lónìí àwọn ẹgbẹ́ rẹ̀ ń pé àbúláì ah, náà ti fẹ́yàwó níjẹta èmi náà fẹ́yàwó ká tó lẹ́yìn iléyà òun náà ti kí ni òun tó pè níyàwó èèyàn fẹ́yàwó lẹ́yìn ọdún kejì àbí kẹta olówó kọ tẹmọ tó fẹ́ kàn torí rẹ̀ ó ní gbogbo àwọn ọ̀rẹ́ ń pátápátá àwọn ti jọ kọ̀ǹkúrúdì fẹ́yàwó tó kópa làwọn ó fẹ́ ẹ bàbá òun adélé òun wá rí pé pé kí ni ẹgbẹ́ ẹ ń fẹ́ tù sí ọ̀dà ó burú jáì ọ̀tọ̀ lẹ́ni tó súnmọ́ ìyàwó tán tó wá ní ẹn mo rí pé kò sanra àá nígbà tó bọ́ sọ lẹ́ẹ̀lẹ̀ tó orí níjó omi tó bọ́ jìn bá bu kí bẹ́ẹ̀ kó o ṣe tó bá bẹ́ẹ̀ rọ̀ lọ. ó yẹ kó sọ pé bákan mẹ́jọ ní torí tọ́lọ́ ó tọrọ àforíjì ìṣe tó ìyàwó tí mo fẹ́ yìí. àmọ́ torí pé òun náà ti wà hẹ́dà màmá rẹ̀ ń dà láàmú súwèlìtìyàr agbọ́dọ̀ ṣọ́ra lórí ẹ̀sẹ̀ súwèlìtìyàr agbọ́dọ̀ ṣọ́ra ẹni ó ti mẹ́sì sẹ́ẹ̀ bàbá àti kíni àtìyá agbọ́dọ̀ fẹ́ láti kánsẹ́ẹ̀lì wọn pé wá o máa rú ọmọ tó fẹ́ òjò ojú ọmọ tó fi kíni òun tó nira tábà bá sẹ̀sọ̀ obìnrin lé pé ó gbádùn rẹ̀ sílẹ̀ nǹkan àlọ́dẹ sọ fún wa ó ní tún káwọn ẹlẹ́mọ̀ àti ilà àbáyé àwọn èèyàn máa ń fẹ́ obìnrin lánàá nítorí nǹkan mẹ́rin ó wá ní jàmáàlì ha ó lẹ́wà wọ́n ti ìsáàbì ha ó ní bíbí wọ́n lè máàlì ha ó ní dúkìá tó fi ànábì ó ní fásitì dèjà ti bì tó bá fẹ́ fẹ́yàwó ẹ̀sìn ní owó kí ló ní wọ́wọ́ ní owó tẹ́rù ìyẹn túmọ̀ pé dúkìá máa ń lọ ẹwà lé méjì táwọn obìnrin tó lẹ́gbẹ́ gbogbo ohun tó wà lórí wọn ìṣe orí wọn dán tó ló fẹ́ jòkó sí. fọ́ọ̀kọ́ dèzàtì di obìnrin ìwọ ló lẹ́sìn tí ó dé ìsinmi lálẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọkùnrin àgbàtà jẹ́ bàbá obìnrin ẹ̀mẹ́jà gbogbo ló ti ṣiṣẹ́ ibi tó ti ń ṣiṣẹ́ kàn wá ó ń jẹ lọ́nà àlàálì النبي صلى الله عليه وسلم حديث الله العافية قل إذا جاءكم tó bá ti wá bá yín ẹni tẹ́ ẹ yọrù sí bí ìrànwọ́ ẹ̀sìn rẹ̀ wàkúlùkọ ọmọlúwàbí omi bíbí wọn àmọ́ àtóbi pàṣẹwùrì ju ẹsẹ̀ ìfẹ́ ọmọ fún fàyè lọ́pọ̀ pàlú bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ pàṣàkó na fẹ́tìnà tó wà fàṣà ló tẹ̀lé wàhálà ló padà dálẹ̀ ẹ̀ padà gbalì tọ́jọ́ sàmọ́tẹ́ ń gbèrè tọ́jọ́ ọmọ tá a sì lọ́lé ọkọ tó padà wálé torí kéńtó padà sẹ́lẹ̀ níta kí ni ọmọ ẹ̀ tún wá ẹ̀wọ̀n àtọkọ rẹ̀ wọ́n ní gbólóhùn asọ̀ kan gbólóhùn asọ̀ ẹ wá bẹ mọ́lé torí pé ti wọn torí pé wọ́n fi wọ́n fọ ọmọ fowó wọ́n ní fa lówó mú àmọ́ owó ní kíni owó ní fa mú torí lọ mọ́tò so nínú abẹ́ ká sẹ̀lẹ́tì obìnrin dáadáa tí ni a ó jẹ́ tí wọ́n dọ́gba èèyàn ń mẹkáníìkì látòjú èyí ó fojú ó wá lọ́wọ́ pé ọmọ tí ń ṣe kí ni tí ń ṣe master degree lọ́wọ́ ẹ dákun tó lè jọra wọn. ṣé àmọ́ yóò máa rò pé bros kí ni wà wá ọ̀rọ̀ ìbókọ́lá ń sọ yìí wọ́n tàṣẹ ara wọn. èèyàn ń gbàbùdá ní àsokoro nígbó lábùdá àbígbé ẹ̀yà wà lábùdá ó fẹ́ tẹ́ ẹni tí ń gbé ọ̀fà tí mánéèjì sẹ́ẹ̀sì wàhálà ni wàhálà ni nígbà tí mo ń sọ pẹ̀lú bímọ bímọ lónìí tí obìnrin báyìí lè bẹ̀rẹ̀ sẹ́mẹ́yìn lọ́wọ́ tí bá ti ń ka owó ẹ̀fẹ́ ìyàwó fọmọ ẹ̀fẹ́ ọkọ fọmọ yín ẹ̀fọ́ wọ́ra ọkọ fọ́ o. torí pé tọ́wọ́ bá ti wà lọ́wọ́ obìnrin ta ló kù incompatibility ò ní wọlé tí obìnrin bá ti ń lo mọ́tò ẹsẹ̀ láìmọ̀ yìí pé ẹni tí ó bá fẹ́ gbọ́dọ̀ lo mọ́tò tó lo dídí ní tó dọ́gbù rẹ̀ incompatibility ti setting torí pé ìwọ̀n dọ́gba èèyàn ń bá amẹ́ríkà ẹ máa wo gbogbo àwọn ọ̀dọ́ tó wà lamẹ́ríkà tó wà ní uk lónìí bàbá bá fẹ́ yàwó hàn ló wà padà wá ìrìn láti ní ewu tẹ bàbá ọ̀rọ̀ mọ̀ kan tó jọ mọ́ tó tà ní bíbí ìtumọ̀ ẹni pé ẹni tó fẹ́ lọ ń wàhálà dé bá lórí ọ̀bá kan náà nínú tó máa ń bá wàhálà lẹ̀lẹ̀ tí nǹkan mọ́ ó tún mi lẹ̀ tó fi pọ̀ òun náà ni ádámù máàrí sọ́tì mẹ́lá ha wà máa àlẹ́ ha atọ́kọ̀ àtìyàwó wọn ò mọ kí lójúṣe mi tí sì lẹ̀ wọ̀ọ́nù pọ́blẹ́mù rẹ̀ gan-an torí pé wọ́n ti ba àlùkìyàmọ̀ ara wọn wọ́n bẹ̀ bàjẹ́ fún wa kí ni wọ́n sọ wọ́n ní what a man can do a woman can what ìtumọ̀ ẹni pé wọ́n lọ́kùnrin àtobìnrin dọ́gbadọ́gba ó ní òfin síyàwó àtọkọ ìyàwó mọ́ níbo nírètí torí pé wọ́n ti man can do a woman can do better. wọ́n ti gbà wípé gbogbo tọkùnrin bá ń ṣe ọkùnrin náà gbọ́dọ̀ fi ṣe ni wàhálà wa ni obìnrin náà náwó ní lórí ní nàìjíríà ò sì gbọ́ gbélé obìnrin tó náà ka owó fún rẹ̀ <laughs> tóbìnrin bá ka owó fún rẹ̀ ó kàn wọ́ tuntun báyìí ní kékeré ń tẹ̀lẹ̀ wàá wàá kí ló ń jẹ èlò ló ń gbà mú bí ilẹ̀ wa kó o sọ kó fayé sí ní ìtọ́ ń gbà Gbogbo a gbọ́, ọba dábàá ló fi ní kápá lórí Owó tó o bá ná náà máa fi ọkọ ìyàwó. Tí o bá ti sí lórí ọkọ ìyàwó mọ́ kò sí ìgbéyàwó Ẹ lọ owó dé. kankan náà mẹ́kún Ẹ lọ bẹ̀. Obìnrin bá ti lo mọ́tò sẹ́nu ọkọ̀ Obìnrin tó kọ́ tó náà ó kò lọ ní òun. ó jọ máa gbé àbí ọkọ̀ kó tẹ̀lé àbí yóò kó tẹ̀lé ọkọ sí ń bá fojú kínú ilé kò sí jọ́kọ̀ rẹ̀ ó ó ní ẹ̀hún lè jẹ́ kí wọ́n mà torí pé wọ́n mà bínú irú bínú wo ni ìbá jẹ́ tó bá parí ilé ìgbòho ní ìṣẹ̀lẹ̀ pẹ̀lú rẹ̀ wọ́n pèrè bá dé stages kan ó bá ti di pọ́ bímọ kí ni ó bímọ ó bímọ kẹta kílẹ̀ àmọ́ tí ó máa ṣẹlẹ̀ máa fà ìdí àkọ́kọ́ pé ìwọ náà láti lọ sí kíṣìn rẹ kọ̀ọ̀kan o <laughs> ìtumọ̀ pé àpọ́nlé ń ṣe kí ni o ti ń yóò wá yóò kásẹ̀ lórí ẹsẹ̀ ọmọ kan kó bá bọ́ omi mú omi Aisha mi kó dá nìyẹn ń dọ́ ẹ wá òun lé lọ́jà kí n tún délé kí n tún máa wá kí ló ń ṣẹlẹ̀ yẹn ya ojúṣe obìnrin yóò ṣe tálíkì àmọ́ òfìdé ni ojúṣe ọkùnrin yóò ṣe tálíkì àmọ́ òfìdé ni wàlàhùnà mísùlù lẹ́bi àlẹ́ yìí gbogbo obìnrin tí bá ti ọkọ ọkọ ọkùnrin náà láti hàn náà ní láti hàn náà máa wọlé ajá ṣe dáadáa ní ẹ obìnrin kan mi ń ni kọ́ọ̀pù tí bá lé ilé bá ti ń mú mi ọmọ ẹlẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ náwó gbé kó bí bá àìsí ti bomi bálejò àìsí ti kọ́ọ̀pù bá lé ilé àìsí bomi bálejò àti tí bá lé ilé bá gbé kọ́ọ̀pù tó yá ọ̀rẹ́ mi gbà dádì ẹgbà bá lé ilé ní ògbè kan. ara àpẹẹlẹ kan tá a ṣe tá a rí pé àdàdàrà ọkọ wa sẹ́ni tí ò dáná fọ́kọ lọ́wọ́ fọ́kọ bí abáyé eléyìí tó burú jù òun ni kọ́ọ̀pù ẹ̀wọ̀n àbúrò ẹ̀gbọ́n mi wọ́n wá fẹ́ sì náwó èyí ó sì lọ o ó sì lọ. ó rí pé ó ti padà rí pé òun òrùpọ̀ níbi ọkùnrin mọ́ òun ni òun ọkùnrin mọ́ ìtumọ̀ ọkùnrin ló níbi ọkùnrin mọ́. tó gbogbo ti a ṣe báyìí ṣe kí ni ìta ìpàrọ̀ àgbàdo abẹ́dà ni tábà lọ́kùnrin lágídí ọkùnrin ó lágídí nígbà tó ọmọ wa bímọ nílò èdò èyí tí bàbá ọmọ sọ pé ẹ dádì ẹgbẹ́ kí mẹ́mí ò wá ọ sọ pé àtiwá àtìyá rẹ ẹ má rẹ má ṣe ẹ má bọ̀ nílé bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn tí ò الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أبي الله سبحانه وتعالى ta'ala kó jọ kó mọ́ta kún wa ó jọ ilé ẹni kọ̀ọ̀kan wa kó mọ́ta bá fún ṣe nínú àwọn kan tí ń fa atolak divorce àti kúlù release láwùjọ wa tó fi pọ̀ àti gbogbo ayé lónìí là ń sọ kò sí tó fà ọ̀kan nínú rẹ̀ gbòógì òun náà ni wípé kárí pé ìkíní kejì wọn ò mẹ́ni tó fẹ́ we must understand the nature of the woman or a lady ọkùnrin ti gbàgbé ẹni tó ń fẹ́ wọ́n ní gbogbo gómìnà bá ṣe láyé kí ni òbí kẹ́yìn rẹ̀ kí mo wá mọ̀ ni. kò mọ̀ náà bẹ́ẹ̀ ni you need to accept that torí pé kí lànà bí sọ ànábì tó àti rí rẹ̀ fún wa ó ní alimar atu obìnrin dá rí ní bẹ́lẹ́dẹ̀ rẹ̀ ń kòlíkìnà mi délé ẹ̀ láwàj adá látàrẹ fún àfẹ́fẹ́ kí ni owó wà á ti tàtù kí máa kẹsàrìkà á. ọba ti sọ pé ọfẹ́ na egun tó ṣe kí ni tó mọ́ tó ti gbẹ kí ló ṣe kàtàrí tàhá wà á hùn rẹ̀ ni pé ọba ti kan ọfẹ́ kọ́ lẹ́nu wà á ń tàràkìtà ọba ní kọ́ ẹ̀ka máa fi rẹ̀ máa bá láti fi ya ìwà jù bẹ́ẹ̀ ni yóò máa gbó bẹ́ẹ̀ máa fi rẹ̀ máa ń tẹ́ ń pè lómìnir obìnrin máa ń tẹ́ ń pè ní gbogbo tí ó bá sọ ó gbọ́dọ̀ dúró dáadáa ó mọ̀ wípé ẹni tó ń fẹ́ kì í ṣẹ̀gbọ́n òun ó bá kì í ṣe bàbá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa lónìí ẹ̀mẹ́bìnrin nígbà yìí àtibẹ̀ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin bí lè ṣe bàbá òun lè pàṣẹ lórí ọkọ òun kò ṣeéṣe wọn lọ yìí kò ṣeéṣe bàbá mi ní kí bàbá mi mọ̀ ní ọ̀nà lẹ́yìn bàbá rẹ̀ nǹkan lẹ́yìn bàbá rẹ̀ nǹkan àní mo ní òun wọ́n mọ̀ ká hadisi kan fún wa àwọn ẹ̀mọ́ rò pé hadisi dọ̀ arábìnrin kan tán ní bàbá rẹ̀ ó rẹ̀ ọkọ rẹ̀ òsìsì ilé ọkọ rẹ̀ ní mẹ́jáde ó ní ẹ fún bàbá mi pé ọkọ mi ní mẹ́jáde bàbá yẹn padà kúrò láyé kí lànà ìdí sọfún yẹn ó ní àbúrú kẹsìlì jáde bàbá ń bẹ láti jẹ́ mẹ́tò gbogbo tẹ̀lé kíni tó bàbá kan mọ́ pàṣẹ ọkọ pé ábírà mo rí ọ nílé mi lọ́la ilé mo ó pa tá a bá fẹ́ kọ́ mọ ọwọ́ wa pé pè ọkọ ah, Abdullahi dákun ọlọ́mọ ayọ́ ń sọ ọmọ bọ́ọ̀lù fún mi láyè kí n rí ìyàwó rẹ̀ ah, dádì mi ò sí lára ń dì báyìí ẹ̀ka ọba sí lára ń dì jẹ́ ọmọ ọbọ kò lè wá wa <laughs> ló bá tán. ha

má wojú ẹ̀ náà bá wọlé lálẹ́ mo sọ fún aníjẹ̀ ẹ̀jọ̀ náà mo wọlé tẹ́ ẹ bá sùn láàárọ̀ ọjọ́ kejì ẹ bá ń délé yàtọ̀ máa báyìí tí wọ́n kọ́ béèrè ni pé àlè kò sí ìfaná nílé mọ́ ẹ wà lópe ìsáná bẹ́ẹ̀ ni ìníṣó jíìnì bí máa wá fún náà ni torí wọn náà ní kò ná ìwọ náà ní kò ná fún tó bá ti ní bó bá ti lágbára náà fún bó bá wà lágbára wàá wá sọ fún pé má bìnrin ẹ má àmọ́ ọkùnrin sọ pé òun fẹ́ mọ́ obìnrin ò ní gbọ́ tiẹ̀. you need to prepare kí láti kọ́ àdùsọ onímìsá ukùn àrísùn ìyà kan wọ́n máa wọ obìnrin tẹ́rí yẹn ọgbọ oko yín ni wọ́n o fáàtù àrísàkùn àmì àṣìtùn ẹ máa wọ ọgbọ oko yín bí a bá ti lágbára ẹ dàbí sí gbogbo ọgbọ oko nìyẹn máa wọ bó bá ti oko tá a bá tún ṣe nìyẹn máa ṣe kí ni ló máa ń gbẹ ní ìyá tó bá wù wọlé ìyá lágbájá mo fẹ́ jẹ yẹn lẹ́nu tòótọ́ bá bẹ́ wọ ọgbọ oko rẹ ọgbọ́dọ̀ ti plan ti roko sí ọgbọ́dọ̀ ti bá ti secure rẹ wòlé bá mi eléyìí àwọn kankan tó pàtàkì ẹ kí n fi kankan tó ti lọ abẹ́ aláàkójọ kọ́ mọ́tà àyọ̀nù sí wa nínú tá a sàfẹ́kù láwùjọ ìlénì láti fi ìbáàdà ìjọsìn tó tóbi ni táǹtẹ̀ láti ọba dẹ́dà lórí ẹ̀sẹ̀ àwọn ọkùnrin sì máa ń púrùbù náà ọkùnrin kọ́ ló ń púrùbù Allah ló sọ pé àrùjálù ọwọ́ ẹ̀múlẹ̀ alẹ́mísà kì í sọkùnrin ló sọ kì í sọkùnrin ló sọ ọba dẹ́dà tó gbá wa ó máa máa ti sàdánwò fún wa ni àti rọ́bìnrin tó ní á ẹgbà bí mo ṣe sọ fún yìí ọkọ mi ò gbọdọ̀ dábàá kó fẹ́yàwó lé mi àti fọ́ ò bá sí láyé lóyà wọ́n máa padà sọ́dọ̀ ọlọ́run ọ̀yá kí lóun lè gbé pàdé eléyìí tó ń ba nínú iṣẹ́ púpọ̀ gbogbo obìnrin tó bá ti le jù sẹ́ẹ̀mọ̀ pé tí ò bá ti kó bára rẹ̀ yóò kó bọ́ wọn. <laughs> eléyìí ló burú òun ló lágbára jù tí obìnrin bá ti mú olówó ní gbà ẹ mọ̀ wípé ẹ̀mí jèrè ọmọ yẹn lára rẹ̀ torí yóò kó bọ́ ọmọ ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ti san náà ni tíyàwó rẹ̀ ń fún blálà ẹ lọ mọ̀ wípé màmá rẹ̀ náà fún bàbá rẹ̀ blálà ni. tàmẹ́tù dínú ìgbà ǹtẹ́ ìyẹn bá ṣe ní oṣù kìíní yóò gbà. bí ọkùnrin bá yan obìnrin jẹ ẹ mẹ́jẹ ń tẹ̀yìn ìyàwó rẹ̀ ó fi fi gígùn nínú ó fi gún ọkọ ọmọ rẹ̀ ọkùnrin ìyàwó rẹ̀ náà lóṣù pé bó o ti ṣe pẹ̀lú ìyá ìyá rẹ̀ báwọn náà lọ́wọ́ náà ń báyìí ọmọ àlọ́ kẹsàn-án rẹ̀ ẹja pẹ́ láti tẹ́ka ara wa abẹ́ aláàkójọmọ́ta yọ̀ sọ́wọ́ a máa padà lọ sórí wàmúdà hálì la bá yọ tá a ti lè dẹ́kun àlámọ̀rí abẹ́ wa kó mu